ìmára ó ní fọ́slún fi tọ́hárọ̀ fọ́slù dà gẹ́gẹ́ bí ṣáptà ó dà gẹ́gẹ́ bí ṣáptà tá a lè pè ní orí ọ̀rọ̀ ok orí ọ̀rọ̀ fi tọ́hárọ̀ orí ọ̀rọ̀ nípa ìmára fọ́slún fi tọ̀hárọ̀ orí ọ̀rọ̀ nípa ìmára ìmára. àtọ̀hárọ̀ kìsmáàni àtọ̀hárọ̀ kìsmáàni ìpín méjì ni ìmára ìpín méjì kìsmáàni. kìsmáàni ìpín méjì ìsọ̀rí méjì ìran méjì orisi méjì ni ìmara tọ̀hárọ́tù tọ̀hárọ́tù hadafin ìmara ẹ̀gbin ìmara ẹ̀gbin. nìkíní yẹn ni pé báwo láti ṣe ìmọ̀ra ara wa níbi ẹ̀gbin ìkejì wàtọ̀ hárọ́tù hábàfin ìmọ̀ra níbi ìdọ̀tí tàbá ń sọ nípa ìmọ̀ra tọ̀hárọ̀ kìsìmáàni méjì ni tọ̀hárọ̀tù hádàfin ìmọ̀ra kúrò níbi ẹ̀gbin ẹ̀gbin ní hadaf wàtọ̀ hárọ́tù kábàfín àti ìmara níbi ìdọ̀tí. wàláyè sí ìhùlìjẹ̀mí ẹ̀hùn ilá bèlèmáì àtọ́hìr àlèmùtọ́hìr wàlá yẹ̀síhú alìjẹ̀mí gbogbo ìmára yálà ìmára níbi ẹ̀gbin tàbí ìmára níbi ìdọ̀tí kò lè ṣeé ṣe kò lè wáyé ilá bèlìmọ́ ì àfi pẹ̀lú omi àtọ́hìrì. omi mímọ́ àlèmùtọ́hìr tó lè mọ́ nǹkan míì wàláyé sí hu àlìjẹ̀mí àlìjẹ̀mí àì jẹ̀mí kìsmáì àtọ̀hárọ̀ àpapọ̀ ìsọ̀rí ìmara méjèèjì ìpín méjèèjì tá a pè ní ìmọ́ra níbi ẹ̀gbin ìmọ́ra níbi ìdọ̀tí ìkankan nínú wọn ò lè lálàáfíà tá a bá ṣe kò lè dáa kò lè wáyé kò lè pọ́síbù ìlà bìlìmọ́ àfi ká lo omi omi yìí àtọ̀hìr ìyọ́ ọ̀mà lójú táàrí pé omi yìí o ọmọ lójú alimutọ́hìr yóò tún wá jẹ́ omi tó lè sọ nǹkan di mímọ́ nítorí pé kì í ṣe gbogbo omi tó mọ́ lójú ló lè sọ nǹkan di mímọ́ bí àpẹẹrẹ omi seven omi ni omi seven up seven up ọpọlọ lẹ́sìn náà kò láwọ̀ sómi wá kọ́ ni tí wọ́n bá bu seven sínú ike àlùwàlà o ò lè tètè mọ̀ pé sẹ́lì náà pù ní àtìgbà tó o bá tó fi sẹ́nu. omi tá a rọ ṣúgà sí ti ṣúgà sàn pé èèyàn á máa fi omi àti ṣúgà jẹun ó wá lẹ̀ ó rọ ṣúgà sí ṣúgà ó yòrò sínú rẹ̀ ojú rẹ̀ ó sì rí bí ojú omi náà ni irú omi yẹn ń kọ́ irú omi yóò máa jẹ́ alimahu atọ́hir gairu alimutọ́hir yóò máa jẹ́ omi tó mọ́ ó wà drinkable ó wà palatable ṣùgbọ́n gairu mutọ́hir kò lè sọ nǹkan ẹ̀gbin di mímọ́ kò lè sọ nǹkan ìdọ̀tí di mímọ́ so o fi sẹ́fìn ọ̀pù tó tura rẹ̀ wò kó o mú sẹ́mínọ̀pù sọ̀pọ̀ náà jọ omi kó wá fi wẹ̀ ò ní gẹ̀ẹ́sì ara rẹ̀ àdánwò tí ó kò bá ọ yóò ju ìdọ̀tí tí ń bẹ lára ẹ lọ àwọn èèyàn wọn mọ lé ọ káàkiri ni àwọn ẹṣin a ó ṣe bí bóyá wọn ṣàṣì ọ ni nígbà táwọn ẹṣin bá ń tẹ̀lé ọ káàkiri ayé sẹ́mínọ̀pù tòótọ́ omi ni àlìmọ́ọ̀ù omi ni àtọ́hírù ọmọ ọmọ fún mímu ọmọ fún jíjẹ ṣùgbọ́n kò lè sọ nǹkan ẹlẹ́gbin di mímọ́ kò lè sọ nǹkan tó jẹ́ onídọ̀tí di mímọ́. mo rò pé ń gbádùn àfáàwà Abu Zaid rahimahullah ó ní yálà ìmọ̀ra níbi ẹ̀gbin tàbí ìmọ̀ra níbi ìdọ̀tí gbogbo rẹ̀ kò lè wáyé láyé síhù kò lè lálàáfíà kò lè dáa tó bá fẹ́ ṣe ó fẹ́ mọ́ra níbi ẹ̀gbin tàbọ̀ ó fẹ́ mọ́ra níbi ìdọ̀tí kò lè lálàáfíà kò lè ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú kíni alimẹ́ẹ̀hù omi ìròyìn omi wá ní atọ́hìr kọ́mọ omi mímọ́ alimutọ́hìr kójó mi tó lè sọ nǹkan di mímọ́ òun fúnra rẹ̀ yóò mọ̀. òun fúnra rẹ̀ yóò mọ̀ yóò tún wá lè sọ nǹkan tí ò mọ́ di mímọ́. báwo láti wá mọ omi tó mọ́ tó lè sọ ẹ̀gbin di mímọ́ wàhùwà lẹ́bì lámìyàtà gáyìyà rẹ̀ làwùnúhù àwùtọ́ àmúhù àwùrọ̀ ìhàtùhù. ó ní omi kan tí àwọ̀ rẹ̀ ò yí padà kúrò ní àwọ̀ omi wàhùwà lẹ́bì lámìyàtà gáyìyà rẹ̀ làwùnúhù. omi tó mọ́ tó lè sọ nǹkan di mímọ́ òun ni èyí tí àwọ̀ rẹ̀ ò yí padà a ò tọ́ àmúhù tàbí ìtọ́wò rẹ̀ kò yí padà a ó rọ ìhátù tàbí òórùn rẹ̀ tí ò yí padà. ìròyìn mẹ́ta. ó gbọ́dọ̀ wà lára omi tó mọ́ tí ó lè mọ́ nǹkan tàbí kí ni oríkì omi tó mọ́ tí ó tún lè sọ nǹkan di mímọ́ omi tó mọ́ tó lè sọ nǹkan di mímọ́ yóò jẹ́ omi kan tó jẹ́ pé láúnùhù àwọ̀ rẹ̀ àwọ̀ omi yẹn kò yí padà tọ́ ọ bá bu eh, sóbò kí ni sóbò tọ́ bá fi sínú omi kí ló máa ṣe fún omi yẹn láúnù rẹ̀ á chèǹjì ó lè mọ́ fún mímu àmọ́ kò lè sọ tí kò má di mímọ́. ao tọ́ àmuhù adùn rẹ̀ kò gbọ́dọ̀ change torí pé tasteless ni omi omi ò ní adùn ok ó wá fi ó dà ṣúgà ó sínú omi tó ti mú wò kí lómi wọ́n ṣe yóò dùn torí wọ́n ló dà ṣúgà sí i. ìwọ ló da ṣúgà sí tàbí o mú sínú omi ìwọ ló da iyọ̀ sí omi. àárọ̀ hihatuhu sẹ́mi pé omi kì í ní òórùn ah omi yóò sì òórùn bí àlè mi sì kì í omi kì í lóòórùn tọ́ba ti á di pé o gbómi kan lọ́wọ́ ni ah omi máa ń ó máa ń bí ẹni pé wọ́n da lọ́fíńdà sí i ó máa ń rún bí ẹni pé wọ́n ti da ìgbẹ́ sínú omi yìí o tàbí ó rùn bí ẹni pé ẹran kan ti kú sínú ẹ̀ ọ̀fọ́n ó ti kú sínú ẹ̀ omi yẹn kì ṣe omi tí ó mọ́mọ́ tó lè sọ àìmọ́ di mímọ́ oríkì omi tó mọ́ tó lè sọ àìmọ́ di mímọ́ ni wọ́n ń kì í fún ọ o bìmọ yùfáríkùhù gọ́ọ̀lìbán kò ní jẹ́ kò ní jẹ́ omi kan tí àwọ̀ rẹ̀ tàbí ìtọ́wò rẹ̀ tàbí òórùn rẹ̀ ti change pẹ̀lú nǹkan tí máa change lára omi bìmọ yùfáríkùhù gọ́ọ̀lìbán pẹ̀lú nǹkan tí máa fira rẹ̀ hàn gọ́ọ̀lìbán ní gbogbo ìgbà ní ìtọ́pọ̀ jù àwọn kankan ń bẹ tó dá sí pé tó bá ti lè kan omi báyìí á change omi ni in most cases wọ́n wá máa fẹ́rẹ̀ wá calcite gẹ́gẹ́ bí òróró òróró bí epo whatsapp gẹ́gẹ́ bí ọ̀rá ọ̀rá ẹran wadasam kulihi wadasam àti omi ọbẹ omi ọbẹ kò sí ni tó bá da òróró sí omi tó bá da òróró sínú omi yóò léfò ó rì tó bá dẹ̀kọ yóò hàn omi á ojú ọbẹ̀ ń bẹ́ẹ̀ kúlìhì pátápátá ọmọ ń tẹ́lẹ̀ yìí ó ní kíní máa ń lò fún omi àti kerosene lágbèjì kan bẹ́ẹ̀ tẹ́ máa ń lò fún no tẹ́ bá dà pọ̀ tó fi gásí pé a mọ̀ pé omi rèé a mọ̀ pé kerosene rèé ó léde kan báyìí tẹ́ máa ń lò fún un tọ́ ẹ pé yọ fara ẹ̀ hàn lọ́tọ̀ kò ní lè papọ̀ sínú omi yẹn wọn ò ní lè wọnú ara wọn yọ hàn lọ́tọ̀ pé yẹ omi yìí ó nǹkan kan ti dàpọ̀ mọ́ sóliwà ń sóliwà bí kílẹ̀ máa ń pè á ó wọn kọ́ wa ńgbà tá a wà ní sukùl jọ̀hún eh, wọ́n máa ń ṣàpèjúwe pé tá a bá mú omi ẹ́ pé tá a bá wá da epo sí i rí i pé epo yẹn ó lè lójú ẹ̀ lọ́tọ̀ òun àtomi sọ̀rẹ̀ yóò hàn clearly yòfáríkùhù a fa àrákọ rẹ a dìfẹ́ṣẹ́tì ara rẹ a yára ẹ̀ sọ́tọ̀ pátápátá. àwọn kankan bẹ tó ga sí pé tẹ́ ẹ bá dà sí omi yóò yara ẹ̀ sọ́tọ̀ pé hmm, èmi èso mi èpo jẹ́ kan bẹ̀ òróró epo àtòróró ló ń pè ní zait zait òróró ti máa gbọ́ zaitu zaitun òróró zaitun pè ní zait ok samnu ó ní ọ̀rá ọ̀rá inú ẹran ọ̀rá tí o bá mú ọ̀rá ẹran tó bá kó pọ̀ mọ́ omi ó rí i pé omi ọ̀lọ́ lọ́tọ̀ ọ̀rá náà ṣe kí ni adádúró lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni ọbẹ̀ ọbẹ̀ ẹ̀ẹ́rì ojú epo ata nkankan lójú omi lọ́tọ̀ so yufariku hu gọ́ọ̀lìbán ó máa ń yára ẹ̀ sọ́tọ̀ in most cases kò lè parapọ̀ mọ́ kò lè kò lè kò lè gbé jẹ wọn ò lè gbéra wọn mì ọ̀kan ò ní gbà fún kan. wọ̀líwọ́sà nínú nǹkan tó tún máa ń chẹ́ǹjì áìdá àwọ̀ omi tàbí ìtọ́wò omi tàbí òórùn omi wasak ìdọ̀tí ìdọ̀tí wádà ìdọ̀tí wasọ̀bùn ọṣẹ. nínú nǹkan tí máa tún farahàn lọ́tọ̀ lójú omi òun ni wáza wàsọ̀bùn wàlíwásà wáza ìdọ̀tí náà ń jẹ́ wáza sọ̀bùn ọṣẹ wáza ìdọ̀tí náà ni òun náà tí ìdọ̀tí bá wà lójú omi ẹ̀ dà mọ̀ tí ọṣẹ bá wà lára omi ẹ̀ dà bí kò chẹ́ǹjì àwẹ̀ bí kò chẹ́ǹjì adùn rẹ̀ bí kò chẹ́ǹjì òórùn rẹ̀ wànáwì yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlá bá sàbí tùrọ̀ọ̀bẹ̀ kò sí láìfí o tómi bá yí padà nípasẹ̀ yanrìn ibi tómi ti ń sun jáde kò ní láìfí nù wàlẹ̀ hàmù à kò ní láìfí sẹ́ tómi bá yí padà látara ilẹ̀ alámà clay soil tọwọ́ agá sí pé àwọ̀ clay yẹn ó ń bẹ ní ara rẹ̀ wàsábùkà kò láìsí tómi bá yí padà nípasẹ̀ ilẹ̀ kan ilẹ̀ kan àwọn ilẹ̀ kan so tó ga sí pé omi ti ń sun jáde ń bẹ̀ ẹ̀ wá ń gbóòórùn bíi kan àbó wá mú lẹ́nu ok wàlẹ̀ àjùr ilẹ̀ oní búlọ́ọ̀kù ilẹ̀ oníbíríkì tẹ́ pé bọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ dá alẹ̀ yẹn nìyẹn so tómi bá ti wá mú nínú àwọ̀ bíríkì ibẹ̀ tàbí ó mú nínú kọ́lọ̀ rẹ̀ tí òfin wá jọ omi mọ́ èyí tó lè tètè yé wá rèé ilẹ̀ eléèdú bí àpèjúwe ilẹ̀ oníbúlọ́ọ̀kù náà pé ilẹ̀ ilẹ̀ tí ó bá tí tó dúdú là ń pè ní eléèdú ṣe pé ó dúdú àwọn ilẹ̀ kan bẹ tó ga sí pé máa dúdú gan àpẹẹrẹ míì ó ní bíi omi òkun sàn pé omi òkun kìí ṣe bàbá ẹnìkan ló da iyọ̀ sínú omi òkun o iyọ̀ yẹn ó wà lára ilẹ̀ yẹn ni omi ọ̀sà ọtọ omi òkun ọ̀tọ̀ béèyàn bá bu omi òkun yọ dàbí ẹni pé iyọ̀ wà ń bẹ̀ iyọ̀ tó wà nínú omi òkun kò bá jẹ́ fálùwàlà kókun tá a fa ń sọnù pé àwọn nǹkan tá a sọ pé kò gbọdọ̀ sí lára omi yìí tó bá ti jẹ́ natural kò sábúrú ń bẹ̀ tó bá ti jẹ́ natural kò sí kíni kò sábúrú ń bẹ̀. Hmm. wọ́n mọ mọ́sáàsì kan bẹ́ẹ̀ lùbàdàn ìní dákọ̀ wọn ní àdàkọ̀ wọn ó wà nù gbòòrò lùbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́sáàsì yẹn ó wà pẹ̀lú ilé epo ó wà pẹ̀lú ilé epo sẹ́ǹgbọ́ sẹ́sẹ̀ mọ̀ pé ilé epo wọ́n á ti rí táǹkì pẹtrol kankan mọ́nú lẹ́lẹ̀ ọjọ́ ti wá pẹ́ sam kò sí ni táǹkì tó wà nù lẹ́lẹ̀ irin ni òun yọ máa yìnrìn yọ máa yìnrìn ok ìyìnrìn rẹ̀ yẹn ó ti wá míìsì mọ́ omi kànga tí wọ́n gbẹ́ sí mọ́ṣáláṣí yẹn tó bẹ́ẹ̀ gẹ̀ tó ga sí wípé tẹ́ ẹ bá bu omi tẹ́ ẹ bá kun mínú kànga tẹ́ ẹ bá lẹ́ ẹ bù ẹ máa gbóòórùn pẹtiró ilẹ̀ bèyí ṣe lẹ ẹ pẹtiró bí ilẹ̀ bo ilẹ̀ ìlú wo ni wọ́n ti ń wa epo wọ̀rí kìí ṣe lẹ wọ̀rí a gbọ́ pé wọ́n ti discover pé epo ń sun ní ọ̀nà ìwòrò odò àbí náà géètì àti ìgbọ́rí ṣùgbọ́n ilé epo tó wà ńbẹ̀ ó ti rí táǹkì epo sínú ilẹ̀ òkè àwọn wá gbẹ́ kànga kíní yẹn ti wá ń leak ó ti wá pòlútì omi yẹn ọjọ́ kan máa lọ kírun bẹ̀ wọ́n wá bu omi wọ́n bá mi bu omi bí mo ṣe wá bu omi sọ́wọ́ báyìí mò ń gbóòórùn petrol ojú omi yẹn ó chẹ́ǹjì ẹ̀ ó chẹ́ǹjì tẹ́sì ẹ̀ ó chẹ́ǹjì kọ́lù ẹ̀ ó tún wá ń ní òórùn bẹ́ẹ̀ ni pé petrol ni mo ní a ah, ẹ sì ń fi omi lè sálùwàlá láhìlá ìlàlá muhammadu ṣẹ́rí a gbọ́dọ̀ gẹ́tì yàtọ̀ láàrin nǹkan tá yìí tó bá já sí wípé láti inú ilẹ̀ yẹn ni kinní yẹn ti ń sun wá bẹ́ẹ̀ kò sí problem ṣùgbọ́n tó bá dá sí pé ọmọnìyàn ló da petrol sínú ilẹ̀ ló fi petrol pamọ́ sínú ilẹ̀ ló wá rò pọ̀ mọ́ omi inú kànga omi yẹn ò wà mọ́ o gbogbo yín náà lẹ́kẹ́ àdọ̀rí o wọ́n ní tó bá ti lè rò pọ̀ mọ́ omi tí ó darẹ̀ tí ó darẹ̀ ìyàsọ́tọ̀ bímọ yùfárí kùhú gọ́ọ̀lì tí ó darẹ̀ ìyàsọ́tọ̀ tá a fi mọ̀ pé a nǹkan kan ti dàpọ̀ mọ́ mi eléyìí o gẹ́gẹ́ bí òróró gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọ̀rá gẹ́gẹ́ bí omi ọbẹ̀ gẹ́gẹ́ bí pàǹtí gẹ́gẹ́ bí ọṣẹ gẹ́gẹ́ bí ìdọ̀tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kò sábúrú tí ìròyìn kan bá yí padà lára omi nípasẹ̀ yèèpẹ̀ ilẹ̀ ibi tó ti ń sun jáde tàbí amọ̀ bẹ̀ tàbí kánhùn bẹ̀ tàbí bíríkì bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká dúró bẹ̀ lálẹ́ so gbogbo ẹ̀ ń ń sálùwàlà. ok again jẹ́ n pure water tá n lò ẹ wò ròyìn ẹ omi ta lo ta fi se mara omi tó mọ́ ta a lè fi sọ nǹkan di mímọ́ sáà máa ń gbóòórùn kẹ́míkà ara pure water sọmọ ń yí adùn ẹ̀ padà sọmọ ń fún wa ní òórùn kan lọ́tọ̀ therefore pé a fi álọ́ọ̀mù sí omi láti jẹ́ kómi yẹn ó mọ́ sí i tí ò bá ti àfẹ́ẹ̀tì ọ̀kan nú àwọn ìròyìn yẹn omi yẹn wọlé so omi pure water omi inú bottle water omi tó mọ́ ni tó ṣe fi tó ṣe sọ ni di ẹni mímọ́ a máa tẹ̀síwájú ní ọ̀la insha allah subhanaka allahumma wa bihamdik. أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك